tí wọ́n padà ń lọ mú wa lọ́wọ́ ó dẹ̀ ká mi lára màá sáré lọ ká wúrúwúrú sálàyé mi ti mi ní pẹ́ lórí ẹ̀ táfi wá ka júùsù kékeré tá a kà lónìí yédèrè ńlá yìí tààlà lẹ́yìn ìgbà náà a mọ̀ wá ọrọ lórí ọ̀rọ̀ rúkìá ní ọ̀la eléyìí tẹ̀ pé yóò bùkátà sí pé balẹ̀ yìí yìí náà. alákọ̀ọ́kọ́ náà sheikh sọ pé nakola hadhal kalama anil musannifi rahimahullahu ta'ala sheikh al-islam ibn taymiya fi majmu'in fatawa ẹ dákun ẹ bá dọ́mọ yẹn lóhùn torí ọlọ́run tàbí kẹ́ ẹ gbé síta mustashhidan bihi ṣe rí ọ̀rọ̀ tí ah, alimami tahawi aleyhi rahmatullah tí wọ́n sọ láti ṣe àlàyé pé alukur'an ni ọ̀rọ̀ Ọlọ́run bá ní ọ̀rọ̀ tó kún ni sálàyé mi ti ó kún lẹ́yìn kó tó kún kó tó wá sọmaráìsì àkídà alìsúnú àjàmá gbọ́dọ̀pọ̀ láyé mi ti ó jẹ́ kí àwọn àfẹ́ẹ̀sìn kí wọ́n bàbàrà ọ̀rọ̀ yẹn gan irú àmì pé wọ́n bàbàrà ọ̀rọ̀ yẹn wọ́n wá ní iléeṣẹ́ kàlùbá ní sọ́nmi rahimahullahu ta'ala wọ́n ní ọ̀rọ̀ ìmọ̀mù tó háwì gẹ́gẹ́ bó ti sọ yẹn Sheikhul Islam ìmọ̀ tẹ̀mí ya kó tẹ̀ nínú Majmu'ul Fatawa wọn sẹ́ńkọ́rọ̀ yẹn pàtàkì gan ni yẹn wọ́n kó tẹ̀ mustashhidan bihi wọ́n fi jẹ́rìí ọ̀rọ̀ tààfin ni pé àkéyídà àwọn sálàfù yẹn sẹ́ńkọ́ Sheikhul Islam ìmọ̀ tẹ̀mí ya jábàlù ni fi takriri àkéyídà ti sálàfù òkè ni tó ṣe é ké bó ṣe wulẹ̀ kó lé tí nǹkan bá le tó tí o sì fi tàn fẹ́ sásí mọ́ ọ̀pọ̀lọpọ̀ wa á sá lọ sọ́dọ̀ rẹ̀ láti lágbọ̀ọ́yé tó lálàáfíà á sá lọ sádi o á sá lọ bí òkè yẹn kí sèpé torípa sádìpò ní ọ̀sán wa o wọ́n mú kẹ́kẹ́ jó àlàyé tí mò ń ṣe yé o ṣùgbọ́n á sá lọ bẹ̀ ibi ẹja lọ wo ti sẹ́kùn Islam sọ lórí ẹ̀ mo rò pa àjọ mi yé òun kẹ́kẹ́ wá rí bí ọ̀rọ̀ yìí bó ṣe kó tó àti bó ṣe pàtàkì tó òun náà wá kó tẹ̀ mo rò pa àlàyé mi jẹ́ ká lè bọ́ọ̀rọ̀ yẹn ṣe pàtàkì tó pé ọ̀rọ̀ tó yẹ ká mọ̀ nìyí kuna tumaaro ya ka ha وقال الشارح ابن أبي العز رحمه الله تعالى الشارح A تجدد شرح وتراعي دول أنا نقول kò sí sẹ́rí omi ìtẹ̀lẹ̀ kalẹ̀ yìí tí ẹ̀rí kí wọ́n mú inú sẹ́rí rẹ̀ náà wọ́n wá lè mọ ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ míì wọ́n bùkátà sí kí àwọn ẹ̀kọ́ kan wà torí ìbára rẹ̀ ìbára àfa àjọmù ni kì í ṣe ìbára àwọn àfa ìsìn kàlámù yẹ wà wọ́tìrì àwọn kàlámù tó ṣe dáadáa yìí nítorí àfa àtìsìn o. ó ní wàhálà alladhi hakahu at-Tahawi intabihu qala hadha alladhi hakahu at-Tahawi eléyìí tí wọ́n mú Tahawi mú wáyé tó túmọ̀ sí pé ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ gangan. ó kàn jẹ́ talkhisun li aqwali salaf ni lidhalika qala hakahu sálàyé mi ti hakahu látọ̀dọ̀ ẹni tó yàtọ̀ sí ni kì í ṣe pọ̀ ń lò ní sáàjọ́ mi yé wal haqqu alladhi dallat alayhi al-adillatu min al-kitabi was-sunnah liman tadabbaraha tadabbarahuma àbí òun ni ohun tí ẹ̀rí wà lórí ẹ̀ eléyìí tí àwọn ẹ̀rí ẹ̀ pọ̀ nù tìrọ̀ ọlọ́run táwọn ẹ̀rí ẹ pọ̀ nínú sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam fẹ́ẹ́ni tó bá ronú sí tó ronú sí alukur'ani tó ronú sí sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam. kódà wa shahidat bihi alfitratu salimatu allati lam tughayyar bishubuhati wa shukuki wal ara'i al-batila àwọn ṣubú àwọn tí fi ṣubú àti ń jẹ tí wọ́n ti fi àwọn ìròyìn ròyìn tí wọ́n ti fi ṣe ń jẹ tí wọ́n ti fi àwọn ìròrí jákujáku tó kúnlé ayé nìsín tí wọ́n ti fi change ẹ̀ fitọ́lá yẹn kí wọ́n ṣe kí dàsí nǹkan tán sọ síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tọ́yì wa kọ́ni fitárọ̀kọ̀ náà sì fi masalati kalami aláti sàátì akọ̀wé àlè mọ́sọ mẹ́sẹ̀sán yẹn lánàá màá wá fò báwọn tọ́lá wọn náà sáré sọ àwọn kọ̀ọ̀kan bẹ̀ كلام الله منه بدا بلا كيفية قولا ọ̀rọ̀ ọlọ́run bọba tó láàrin gan alukur'an tó ṣe pọ́dọ̀ ọlọ́run ló ti wá eléyìí tí ò ní àfijọ tá a lè sọ pé báyìí ni kọ́wùlà ọlọ́run sì sọ lọ́rọ̀ ni wọ́n ní rọ́dù náírà lè Mu'tazilati wa ghayrihim rọ́dù ní fáwọn Mu'tazila àtàwọn míì tó yàtọ̀ sí wọn nínú àwọn tí wọ́n ní ròrí burúkú فإن المعتزلة تزعم أن القرآن لم يبدو من منه wọ́n ní Qur'an rárá o kò wá látọ̀dọ̀ ọlọ́wọ́ ọlọ́run dá síbi kan ní nítorí wàá dá sí yẹn ní ti ń wá. sálàyé mi tiẹ́ wọ́n ní kàmá takọ́ dàmà gẹ́gẹ́ bó ti ṣáájú tá a ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ hikayata kàmá takọ́ dàmà ẹ̀já sọ pé hikayatu qawlihim bí hikaya ọ̀rọ̀ wọn gẹ́gẹ́ bó ti yìí ṣáájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ wa qala sheikh muhammad bin mani rahimahullahu ta'ala sheikh eh, muhammad bin mani kọ́nà bá kẹ́ wọn sọ wípé alukur'an al-azim kalamullah alukur'an tíra tó tóbi tíra alákùnrin yìí ọ̀rọ̀ ọlọ́wọ́ bọba tó la rẹ̀ gani láfúrúhu wa ma'anihi àwọn alifáàdù alukur'an ọ̀rọ̀ ọlọ́ni ìtumọ̀ rẹ̀ ọ̀rọ̀ ọlọ́ni ẹgbẹ́ nǹkan tí wọ́n sọ yẹn dáadáa o that is why tó ṣe wípé èèyàn ò kí ń ṣe translation ọ̀rọ̀ ọlọ́run èèyàn ò kí ń rọ ọ̀rọ̀ ọlọ́run torí translation ni pé kéèyàn máa rọ nǹkan kéèyàn máa rọ nǹkan síbẹ̀ mọ̀ tó máa yé rọ tó tẹ́ bá ń sọ̀rọ̀ tẹ́nìkan ń rọ sẹ́ńpé tẹ́ ń sọ ló ń sọ ìtumọ̀ rírọ nìyẹn èèyàn ò kí ń rọ alukur'an kéèyàn fẹ́ sọ èèyàn máa ń rọ ìtumọ̀ ẹ̀ ní. nínú pé ẹgbẹ́ mi torí pé sísọ pé alukur'ani ni mò ń rán ìtumọ̀ rẹ̀ ni pé òun sọ pé ntọ́lọ̀ òun sọ lòun sọ ṣùgbọ́n ìtumọ̀ alukur'ani lèyàn máa ń rán pé ìtumọ̀ tí mo gbọ́ yé nínú ntọ́lọ̀ òun sọ òun lélẹ̀ o ò lè sọ wípé ntọ́lọ̀ òun sọ ni. ní ìrògbẹ́ sékìrì yẹn yẹ wá wáyà ní sùn òun ni àwọn onínàbù Qur'an fi sọ pé translation of the meaning tí wọ́n fi sọ pé translation of the Qur'an. nínú ẹlẹ́tẹ̀mínà tó ṣe yorùbá rírọ́ ìtumọ̀ alukur'ani ni mo pè wọ àwọn ta ẹ̀dítọ̀ sọ pé ká yọ rírọ́ yẹn kó mẹ́ pé túmọ̀ yẹn o kò fúlò torí tọ́lọ̀ bá kàrà àgbẹ̀ jàdà jáde tẹ́lẹ̀ mi bá yóò ní sàtúnà lànà èmi kọ́ o ṣùgbọ́n kí ẹ sọ pé translation of the Quran láíláí translation of the meaning ni sọláyé mi ti ọ̀rọ̀ pọ̀ táwọn afá súnà táwọn afá sọ lórí ẹni tó agbọ́dọ̀ gbọ́ yé o torí pé tó wá sọ pé translation Quran nìyẹn ẹlòmíì ọ̀gbọ́dọ̀ mú tùmọ̀ mi wà tó yàtọ̀ sí tọ́rọ̀ lọ́lọ́run lọ sọ pé ọtí sọ sálàyé mi dé ṣùgbọ́n tó bá sọ pé translation meaning ni ntí wọ́n gbọ́ yìí nù agbẹ́yẹ̀yẹ yẹn ni mọ́ lálàáfíà yóò dẹ̀ jẹ́ abọ́ lọ́wọ́ àwọn oníjàkújàkú tí wọ́n lọ tálù Qur'an torí pé meaning ló ń tú yóò dẹ̀ abọ́ lọ́wọ́ àwọn Muhammadu Yusuf àti Yusuf Ali àti kìnnìkan kó wà àtàwọn kìnnìkan lọ tún Qur'an ẹ̀fọ́ àwọn kò ní wọ́n ní translation kọ̀ á yóò jẹ́ ká bọ́ lọ́wọ́ wọn. mo rò wàhálà yẹn fìdí tí wọ́n tẹ̀ báyìí lọ pé kùránì ni wọ́n ti tú wàhálà dé hátà nínú àwọn tàfàṣì àtọ́wò àmẹ́ fi tafsir al-Qur'an. mo rò wàhálà yẹn fìdí torí pé àwọn náà wọ́n gbìyànjú ní tí wọ́n tú lè má kọ̀rẹ́ ti gbà mí. ilé ìjọ jẹ́ pé ẹ̀ẹ́rì wípé tafsiru yóò mọ̀ ṣe ṣàárọ̀ sí pé ẹni báyìí tún nǹkan báyìí báyìí o kò lálàáfíà o mo rò pa à ń gbọ́ mi yé torí pé nǹkan tó gbọ́ yé ló tu kìí sọ̀rọ̀ ọlọ́run ní tu sáà ń gbọ́ mi yé ó tú ohun tó gbọ́ yé ni bó ti ẹ̀ ṣe kí àwọn tí wọ́n ń tú tí wọ́n gbọ́ yé náà ni ó já wa náà wá gbá Al-Qur'ani yìí torí pé kìí ṣe pé tùmọ̀ rẹ̀ ní ká sọ pé tó ń gbọ́ yé nu èmi náà tún tèmi náà gbọ́ yé ìwé tí ìgbọ́ la bá wa o ní ìrùpá láyé mi yé tèmi ká wà fẹ́ra wa wé àwọn àfáà yẹ pé ntí mo kẹsì ìgbọ́ yé ntí ẹ̀ ní ẹ̀ àgbọ̀yé tèmi náà wà táwa wò pé ìwà àti ìbùnú kẹsì yọ bẹ̀ntẹ̀ díẹ̀ o yọ bẹ̀ntẹ̀ o àbí òní bẹ̀ntẹ̀ báwọn torí àwọn tí ìbùnú kẹsì rìn tú ọpọlọpọ rẹ̀ yóò fi ti sáwọn afá àgbà o òun náà tó sọ yìí pé o ọwọ́ àlè rọ̀ jáhà nínú wọn mo rò pé agbọ́n mi yé ọlọ́run bọ́ wọlé àti yọkọ̀ àmọ́ láfọ̀fọ̀hó wà máa ní ìhè gbólóhùn alukur'ani gẹ̀gẹ̀ àtàwọn àtúmọ̀ ẹ̀ fọlá yòkọ́lù aláfọ̀hó dúnà ìmáàna àní sọ pé láfọ̀fọ̀ wà látọ̀dọ̀ lọ ìtumọ̀ rẹ̀ wà látọ̀dọ̀ lọ bí àwọn kan àwọn sẹ́kṣẹ̀ kan náà àwọn aṣáájú rọ̀ ti sọ bẹ́ẹ̀ sára yìí mi ti náà ṣé ẹ̀ náà ti pa aṣọ bẹ́ẹ̀ lánàá kàmá wà kọ́bùlẹ̀ wà lílẹ̀ ẹ̀tìzáàlì yẹ́n bá wọn ní ẹ̀tìzáàlì ti ń sọ àtàwọn tí wọ́n yára ara wọn wọlé ìmáàna dúnà láfọ̀fọ̀ yìí tàbí ká sọ yìí kí máàna ni ìkọsí láfù yẹn bẹ sẹpárà àwọn kùlàbíyà nìyẹn gan lọ́rọ̀ àwọn aṣáyẹrọ abdullahi kùlàbíyà tọrọ ifá nínú àwọn aṣáyẹrọ ni wọn. tọ́yì faman tabaahum ala baatilihim min ahli kalami al-batil al-madmum àti àwọn tó bá tẹ̀lé wọn nínú àwọn ahli kalam ṣé tẹ́ bá ti rí ahli kalam ìdàkejì ahli al-i'tiqadi sahih ẹ̀rí pé yọ nínú àwọn ọ̀rọ̀ àwọn afáàsùn náà pé àwọn ahli kalam ni wọ́n sọ̀rọ̀ sọ́la àwọn tí wọ́n ń lo mímọ́ ṣe tàwíìlì tú ọ̀rọ̀ láti fi dọ̀rọ̀ ọlọ́wọ́n bá rú ìdíná fi kàn ní alikalam nìyẹn ìdíná fi sọ pé alikalam alimọ̀jùmọ̀ làwọn afá fi mọ sọ ẹ́ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wa ni wọ́n sọ̀rọ̀ nípa kíkọ́ ilmil torí pé ilmil kalam làwọn alul itizal àtàwọn tí wọ́n jọ wọ́n ń lò láti fi dojú ọ̀rọ̀ ọlọ́wọ́n bá rú sálàyé mi ti yé làákàyè làákàyè làákàyè làákàyè tayib fáhàlù sunnati wal jama'a يقولون ويعتقدون أن القرآن كلام الله منزل غير مخلوق أهل السنة والجماعة gbà القرآن ọ̀rọ̀ Ọlọ́run bá ní Ọlọ́run sọ kalẹ̀ ní kì í ṣe là alifáàdùhù wà máa ní àyàmì àwọn ọmọdé màrí ìmọ̀ tí ń bá kan ta ló ní nọ́mbà àyíṣà torí ẹ ti pẹ́ gan o báńkì báńkì báńkì pé kí ló dé. Ah, àti yorùbá nílò yóò ti dé ó ti lé wákàtí kan fóònù rẹ ti bàjẹ́ fóònù wọn sì wọn kò fóònù rẹ bàjẹ́ pé wọ́n jàre mọ́ da lóhùn. Ah, ó ti dé o. àti dúpẹ́ kọlọ. àwọn sáà àtàlù yẹn ah, ọlọ́run ṣe ẹjọ sóyè báyìí wọ́n ní wípé ọ̀rọ̀ Ọlọ́run ọba ni tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ kì í ṣẹ̀dá alifáàbùhù wàmìhàníhì àyìnú kẹlàmìlà àtàgbélóhùn rẹ̀ ni o àtúmọ̀ àtìtúmọ̀ rẹ̀ ni òun gángan gángan lọ́rọ̀ tọ́lọ́run ọba sọ sáàdọ́miyé sàmì àhó jìbìrìlù mìnàlọ́ jìbìrìlù gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run wà nàbí yóò sàmì àhó min jìbìrìlù anabi muhammad sallallahu alayhi wa sallam gbọ́ látẹnu jibril jibril náà kà fún wa sahabatu sami'uhu minan nabiyyi àwọn sàábé náà gbọ́ látọ̀dọ̀ anabi muhammad fa huwa al-maktubu bil wọ́n ní pé alukur'ani lọ́rùn èèyàn torí kò ní bẹ́ẹ̀ ní kò fi dáa kọ́ ọ̀rọ̀ ẹ̀ bàṣà. ọ̀rọ̀ ọlọ́run ọba wọ́rọ̀ ẹ̀dá kó má bàa di kílẹ̀ ìkòkò yìí kò sì ní fi ọ̀rọ̀ ọlọ́run ọba wọ́rọ̀ ẹ̀dá kó má bàa di kékeré ẹjọ sáájọ sáájọ mi yé báyìí wà á lè mọ anna Allaha bi sifatihi laysa kal-bashar wà á lè mọ anna Allaha bi sifatihi laysa kal yóò wà á mọ̀ dájú wípé ọlọ́run bọ̀ ọba tó láàrin ká kò sí já kúrò lára àwọn ìròyìn ẹ̀ àwọn ìròyìn ọlọ́wọ́n bá ọba tó lára ẹ̀ka wà pẹ̀lú ọlọ́wọ́n bá ní kò sí já kúrò sáájọ́ mi yé tó tó bá ti wá rí bẹ́ẹ̀ láyé ìsàkè àyèbáṣà ọlọ́wọ́n bá ọ̀dàbí àwọn ẹ̀dá ọ yàtọ̀ sí wa gédégédé tá a bá lọ sọ̀rọ̀ a ní sọ yìí pé gbẹ̀gà ti ń sọ̀rọ̀ a ní ń sọ̀rọ̀ a sì mọ̀ tí wọn kéèyàn kí nǹkan sọ̀rọ̀ ṣùgbọ́n ti sọ tiẹ̀ kò ní wa. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé wàkọ́ọ̀lù lẹ́jọ́ lóde lẹ́nu sọ̀rọ̀ tó yìí ọlọ́run ya èèyàn máa sọ fáwọn ara wọn lọ́jọ́ àlùkí àmọ́ bí èyí ṣe jẹ́ ń takò wá kọ́ọ̀lù àǹkọ́kọ̀nà lọ́hùn yìí ọlọ́run ló ní a máa sọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ ojú nǹkan sọ̀rọ̀ Sọ bá wọ́n ti ń sọ̀rọ̀ sọ̀rọ̀ awọ ó túmọ̀ sí pọ́ lẹ́nu ó túmọ̀ sí pọ́ lẹ́yìn ó túmọ̀ sí pọ́ láhán tí ojú ẹlẹ́yìn ọba ti rí bẹ́ẹ̀ bọ́lá ọba ló ti sọ̀rọ̀ bọ́lá ìyé wa. al-yawma nakhtimu ala afwahihim wa tukallimuna aydihim yawma tashhadu alayhim alsinatuhum wa aydihim wa arjuluhum bima kanu yaksibuna aw ya'malun ya'malun ya'malun ya'malun náà ni ọjọ́ tí àwọn ahọ́n àwọn ọmọ jẹ́rìí takò wọn àtọwọ́ àtẹ̀sẹ̀ gbogbo wọn mọ̀ sọ̀rọ̀ mo rò wá láyé mi jẹ níbi ọlọ́run bá ní kọ́wọ́ sọ̀rọ̀ ẹ dákun mo lẹ́nu ọwọ́ wà tá a fi wá sọ wípé sísọ pé ọlọ́run ọba sọ̀rọ̀ túmọ̀ sí wípé bí ìwà ló ti rí ṣé sísọ pé kọ́wọ́ ọwọ́ sọ̀rọ̀ ọlọ́run ọba náà túmọ̀ sí pé bí ìwà ló ti rí igi náà wàá sọ̀rọ̀ ṣé gidi wàá sọ̀rọ̀ náà ti ń gbé tí ń sunkún ṣé ń torí pọ́n náà rí bí èèyàn sọ́lẹ́nu gbọ́dọ̀ pa àgbọ̀n mi tó bá rí bẹ́ẹ̀ àárí pé ṣíṣe ìsìbáàtù ìròyìn fọlọ́wọ́n ọba ọba tó láre ga kò ní kéèyàn kó sínú fífi wẹ́dà àyàfi ẹni tí ọba máa pàtàkì adéda yàtọ̀ sí tó dá kó bẹ́ẹ̀ ẹ dákun ẹ bá ní obilé kó ń bẹ́ẹ̀ tí kìíní yẹn bá lọ yẹ̀ mọ́ lọ́wọ́ fìdí dandan ni ó ṣe kó bẹ́ẹ̀. gbọ́dọ̀ pa agbọ́n yé o tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ọba tó láàrin ga ọ yàtọ̀ sáwọn ẹ̀dá gédégédé á sì mójútó á mójútó ẹ̀dá kòkè lá mójútó á mójútó ọ̀rọ̀ ìfìbáàtì àti nàfù níbi gbogbo nǹkan tá a bá fẹ́ sọ nípa ọlọ́run á mọ̀ yín pé gbogbo alikamal á fi ní ilẹ̀ fọlọ́ á mọ̀ pé gbogbo nọ́ọ̀sì àti àyè á lè dènà á takò fún ọlọ́run ọba tó láàrin ga tẹ́wá ní mọ́sálà kò tẹ̀lé kò sí kanjú sọ àbí ká barabalẹ̀ sọ lọ́wọ́ káwọn ọmọ tètè dé àbá níbẹ̀ náà lónìí pẹ̀lú gbọ́dọ̀ wàá sọ̀rọ̀ làwọn ní wàá yá wàá rọ́ọ̀yà tó haqqun li ahli janna ọlọ́run ní sílẹ̀ ìwé mi àti yín bẹ̀rọ̀ èrè ìhà kọ̀tí wàlá kayfiyya kama nataqa bihi kitabu rabbina wujuhun yawma idhin وتفسيره على ما أراد الله تعالى وعلمه وكل ما وتفسيره كما أراد على ما أراد الله تعالى وعلمه ذلك هي نعوما سيأتي إن شاء الله غدا إجادوا إنه وتعصى يرون جسم عن فين جسم هذا وصلى الله على محمد وآله وصحبه وسلم ìbéèrè o. نعم أنت جزاك الله نعم ojú téèyàn bá ní pé ọlọ́run bá sì rí ọmọ kọ́lọ́run bá rí ọwọ́ náà mọ̀ kọ́lọ́run rí ọ kò túmọ̀ sí pé èèyàn sọ pé bó ṣe rí yẹn ó ń fi ojú yẹn ṣe ìsáàrọ̀ sí wípé ṣébí wọn náà lójú ṣàlàyé mi jẹ ìgbà kéèyàn sọ yìí pé à tọ́lá ń rí kedere bí mo ti ń wò yìí mo rò pálá yẹn mi jẹ tàbí ọlọ́run bá ń yí ọkàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn méjèèjì ti ń yí báyìí tí ń yí bá yẹn lálé máa pè ní tẹ̀kìlì bọ̀ yẹn máa ń fi ìṣàárọ̀ ṣàlàyé yà tí wọn náà sì mọ̀ kọ́lọ̀ ń rí ọ tàbí àwọn òjòyìn ni ó pé gbogbo àwọn kan yẹn kò túmọ̀ sí wípé ń ṣe àfijọ́ ní iṣẹ́ àfijọ́ wà láwàá sẹ́lẹ̀ náà àwọn ń tàbí àti àfọlá. sẹ́rí tó ṣẹlẹ̀ ní wípé ìbéèrè yìí yẹn dá ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ọ̀rọ̀ anábì sallallahu alaihi wa sallam ó wà ń bẹ̀ àgbọ́yé kan làgbọ́yé àwọn sàbẹ̀ lórí gbogbo ẹ̀ lórí àwọn àpilẹ̀ yẹn àtàwọn tó tẹ̀lé wọn sígbà tó yà làwọn èèyàn kan wá dé ní à ń sọ wípé àgbọ́yé wọn kọ́ pé àgbọ́yé wọn kọ́ nítorí wọn bá ń sọ kọ́ nítorí wọn bí ń sọ̀rọ̀ sálàyé mi ti lọ já ìmọ̀ bàlágọ̀ ọlẹ̀ ìmọ̀ bàlágọ̀ tó lálàáfíà wà bọ̀ ilé ìtọ́pọ̀ ju ilé táwọn mọ̀tẹ́sílà dálẹ̀ là ń kọ́ sálàyé mi ti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ ìgbé rárá nígbà tó ti pa àwọn fẹ́rọ́ kù dé táwọn àdéhùn oríṣiríṣi dé tí kálukú ti àgbọ́yé rẹ̀ bọ̀rọ̀ lọ. ìyẹn ló wá dé káwọn àfáà súnmọ́ náà dìde sí wọn pé ń tẹ́ ń sùn bẹ́ẹ̀ kọ́ torí pé òun kọ́ làwọn tó síwájú wá gbọ́yé. mọ̀rọ̀pára irute e kìí ṣe pé àwọn àfáà súnà ṣáájú ọrụ sọ̀rọ̀ ọ̀rọ̀ afọ àfáà súnà ń sọ làlàyé ìtumọ̀ tọ́lọ̀ ń gbà lérò táwọn ẹbí gbà bụ òun ló wà nílẹ̀ bọ̀ àwọn wá fẹ́ ṣe ń jẹ. sálàyé lòtí wọ́n fẹ́ táwọn èèyàn ti rí sí bí ẹni páwọn nìpìlẹ̀ àwọn táwọn ṣe tó jẹ́ pìlẹ̀ ẹ̀sìn gàgà wọ́n rí kóun làjòjì síbẹ̀ dà bẹ́ẹ̀ kọ́ wíyàrá ní táwọn sọ wà nílẹ̀ ní ní ṣe yìí sẹ́yìnpẹ́ lọ́wọ́ kọ́ ah, sọ̀rọ̀ ò sí nílẹ̀ tẹ́lẹ̀ ní rárá ní tá agbára lé lọ́wọ́ nílẹ̀ tẹ́lẹ̀ ọ̀nà ọ̀run níta jẹ òun làgbà òun tá a ṣe àdánwò ni o àdánwò ni ẹ ẹdán máa há wòlíì fúnra o wòlíì ni ọ ìwé tó bá ti rí lágbájá wa yóò ti mọ̀ pé wòlíì ni tí a bá wá rí wípé ṣé ẹ lọ sáwọn bíi dáadáa ṣé alùsùn náà tó gbólódò lọ tó bá ń ṣe dáwà nítorí bí díà ọkọ̀kọ́ tágẹ́tì ni wípé kó mọ̀ bóyá sọ onímọ̀ àbí onímọ̀ tí ẹ bá ti rí pé onímọ̀ wọn mọ̀ fi pa ni kọ́lá ìmọ̀ ìrìn tí ọmọ ti ń sọ tó bá tó mọ̀ lọ pé wá tàbí kọ́ kàn ṣe kílípù kan kọ́ sọ gbogbo àwọn àṣìṣe rẹ̀ ojú tó ti ká kéwù kà kókà ojú tó ti kutukutukutu yóò fi yẹ pẹrẹ rẹ débi káwọn èèyàn tẹ̀sí sí mọ́ sálàyé mi ti tó bá ti wá rí pé eléyìí pé ọ ní mímọ̀ ní pé kódà ó súnmọ́ kó nímọ̀ jòun lọ ó lè gbé òun lọ sí yóò lè ń jowó ń sàwọ̀dì sálàyé mi tiẹ̀ nígbà tí yẹn bá ṣe torí owó tí ń gbà ń sàwọ̀dì torí pé kò lè sọ pálá ìmọ̀kan ní bí àràsìkò ní lọ bẹ̀yẹn yóò wà ní pé kí wù sẹ̀tánì lókè ẹnìkan lánàá mò ń wo tàfsírù ó wá ń bọ́ àlùsùn nàkan ṣé rí àlùsùn nà tó fẹ́ bú yẹn ẹnìyẹn níwọ̀n jùlọ alakọ̀kọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ẹnìyẹn náà tó ti wá rí ayé ẹ ti ọ̀dà sáǹdì bá ó ti rí ayé débi pé kò lè kú wípé iná àwọn fi ń pọn lásọ káàkiri wọn náà ní wọn fi ń wọ ṣòkòtò sófin káàkiri ẹ ti jẹ́ ẹ̀jẹ̀ ẹni náà tó ti ráyé ṣé ẹ mọ̀ pé ṣé bá tó fẹ́ bá lùsùn náà ayé náà wà lára tí fi máa àtàkì wọn ẹni pé ẹnìkan ní eh, fàyín náà làwọn máa ń ṣàtàn dánká ó ní dánká dánká mélòó sálà yẹn mẹtẹ kẹ nígbà sokoto wọn ti tó lẹ mọ ẹsẹ danka danka wọn gbé ẹrí kí wọn fi ayé náà lé àwọn èèyàn sá fún àlùsọ̀nà síbẹ̀ náà ibẹ̀ bọ̀ tọ́yìn kò wá tún lè lò yẹn náà torí ń tọ̀ náà ti ráyé dáadáa kọ́dà ó súnmọ́ kọ́ ráyé ju tiẹ̀ lọ. wá o pé òun ló sì fi ṣe tafsir kódà ń bẹ ní YouTube ó fi ṣe tafsir ní ọkùnrin ó ń balabalẹ̀ kún. ó wà ní ẹ̀ẹ́ ẹ mẹ́ta lóhùn bàbá rẹ̀ èèyàn dáadáa ni ẹ̀gbọ́n rẹ̀ èèyàn dáadáa ni ó yẹ kẹ́ ẹ ti mú ìtàn bá wọn. oníṣùgbọ́n tó ṣe wípé ẹnìkan wà lẹ́wọ̀n ẹnìkan ló tà sírí fò pé ẹnìyẹn wà lẹ́wọ̀n lòun àti lábáwá wá sẹ́wọ̀n ní wọ́n kówó fún wípé àwọn tí wọ́n wà lẹ́wọ̀n kan lọ tán ẹ̀wọ̀n ṣe wọ́n gba àwọn ẹlẹ̀ wọ́n kọ́ mọ́ṣáláṣí sẹ́wọ̀n kan sí i wọ́n wá gbé ten million fún un gbé ten million yẹn tó gbà á tẹ́yẹ kan fi kọ́ mọ́sálásí sẹ́wọ̀n kan fi tó mọ́sálásí ṣe kí wọ́n ṣe dàbí fáwọn tiẹ̀ mi. dúkẹ́ oníwà ń sọ̀tọ̀ fún sọ pé tí ìbá ti ten million tó gbà ẹ wá mọ omi tí ó lọ sí tí ó fi dọ̀rọ̀ nù ó ní náà nù kò ṣe dá lé kéwù ni ó ṣe dá sùkúù lẹ̀ ọmọ pé kò sówó mi lé kéwù ó wà lọ dá sùkúù lẹ̀ àwọn ọmọ òrukàn tó wá torí wọn dánwó èèyàn mélòó ni wọn lè lọ sùkúù bìtì torí pé ó ti wù kí kí ló fẹ́ fi àtàkì ẹ̀ torí pé ẹnìyẹn ti fọ́ lẹ́nu níbi àwọn ọ̀rọ̀ kan pọ̀ kan sọ ń gba ọ̀sọ̀ yìí lọ́kọ́ jẹ́ kí ìfọ́lẹ́nu tí yóò lé lè tí yóò lè gbẹ́nu mọ́ kò rí èsì fọ́ sáwọn yẹn wọ́n á bí ọkùnrin tí ń fọ́ mi lẹ́nu kí ni mo lè ṣe fún ẹ jẹ́ sọ fún gbowó kí ni wọ́n bá tó bẹ́ẹ̀ ẹ̀tọ́ ń fọlọ́pàá mú tó ń ṣe kíní kan ọlọ́run yọ àwọn ọlọ́pàá yẹn kí ni yóò ṣe èmi ò lọ́ọ́ kíní yẹn rí àfààní só ti pẹ́ ni ebi ọ̀sẹ̀ ṣe ni àyè sọ́dọ̀ àbúrò ẹnìyẹn kò rí nǹkan tí ó fi bu kò lè sọ yé pé ẹ ẹ tí ọmọ kéwù torí pé káyé bẹ́ẹ̀ ni ibi kéwù ní ọ̀pọ̀kọ lọ bọ́ ẹnìyẹn ti fún ẹlẹ́nu pé òun ọ̀mọ kéwù gbogbo tó sọ́n pa sọ yìí bọ̀kọ́ rí ẹnìyẹn ti ṣe rọ́ọ̀dù fún sára ìròyìn tí ẹni tó ní ọyọ bí sọ yìí bọ̀kọ́ rí wa olù hadith báyìí nítorí láàánú ibi sọ ni ẹnu àgbọ̀ yóò wà sọ fáwọn èèyàn tó yẹ pé ọwọ́ gan kò wá rí kankan lè sọ sí yẹn kò sí ní sọ pé ọmọ kéwù ẹtí kẹ́ ẹ̀ tẹ́lẹ̀ sí òun náà tó ti wá ara yí sẹ́kù ti bẹ̀ tẹ́ so wọ́n á máa bá wọ́n ní pé àwọn máa wo àwọn tí wọ́n ń takun táwọn bàbá ṣe tó bá yẹ pé táwọn bàbá ṣe là ń takun á jẹ́ pé àwọn bàbá takun táwọn bàbá ṣe bàbá ju bàbá lọ àbí àwọn kí bàbá ju bàbá lọ á jẹ́ pé àwọn bàbá ti takun àwọn bàbá gangan àbí ká padà sọ́dọ̀ àwọn bàbá bàbá lálẹ́ bá a ṣe táwọn bàbá ṣe ọlọ́wọ́ bọ́ sànù wa náà náà wàá nù wàá sàkó àwọn àtẹ̀yìn ẹ bá a máa ọmọ yín sọ́dọ̀ ẹ dákun ẹ jọ ẹ jọ torí Ọlọ́run ọyọ ajalẹ o náà ok máa ń ok. ok àwọn tí mú mú ṣe bẹ́ẹ̀ tẹ̀ ntọ́ra ọ léwu sẹ́ẹ̀rí alákọ̀ọ́kọ́ kéèyàn lọ máa gbélu àwọn kèfèrí sẹ́ẹ̀rí ẹni tó bá mọ amẹ́ríkà amẹ́ríkà bàjẹ́ nù láyé nínú ibi táwọn èèyàn tí yàtí ń jẹ àwọn èèyàn jù láyé amẹ́ríkà wà mọ́ ìyà ń jẹ àwọn èèyàn gan o ṣùgbọ́n nínú ibi tí yàtí lè rí ayé amẹ́ríkà náà wà ṣùgbọ́n freedom aburú ẹ gbá àwọn ọmọ yìí já ẹ bá lé àwọn ọmọ yìí jáde jáde ẹnì kò lè bọ́ta lọ lé gbogbo àwọn ọmọ jáde tí wọn bá ti lè mọ ọmọ wọn sọ́dọ̀ ẹ bá lé wọn bọ́ta lé wọn jáde ó sì tún dúró mo ní olé àwọn jáde ó ẹ kó dùn wọn jáde. gbogbo wọn pátá lé wọn jáde lé ojú àwọn máa jáde ọmọ tó ń kéèyàn gangan lọ gbé fúnra rẹ kó gbé bọ́tà kíyà rẹ ó gbé bọ́tà ah, àwọn àwọn ọjọ́lẹ́tọ̀ àwọn ọjọ́lẹ́tọ̀ ẹ̀kún náà ẹ gbé bọ́tà. ìgbẹ́rọ̀ ah, ah. sànù wa so Amẹ́ríkà ilé aburú tó dópin ni ilé aburú tó dópin kò sí aburú bíi tí yàn fi lè wá Amẹ́ríkà Canada ti ń bá polisi dàbí kó tuntun lọ Ọlọ́run sáànù ah! wọn ètí tó àwọn èlétí tó ìjọba èlò lọ́wọ́ amẹ abirùkúta Amẹ́ríkà yẹn kò ṣe kò lóṣùn kò ló sùnmọ̀ kò ló sùnmọ̀ tó bá rí irú àwùjọ báyẹn kò dá kéèyàn gbé bẹ́ẹ̀ kéèyàn kú síbẹ̀ àwùjọ burúkú ni kò dá kéèyàn kú síbẹ̀ ohun tó dáa jù ni pé téèyàn bá ti wà nílùú kẹfìrì táàyò ọ̀gbẹ̀sìn ọlọ́run ọba dáadáa ń bẹ kéèyàn rí lókèétì kò mẹ lọ síbi tó ti rẹ́sìn ọlọ́run ọba ṣe dáadáa torí wípé ẹni ọba ń bẹ láyé ẹmí ìwọ ọba lẹ pé fìtínà ò lè bá èyí wá àrọ́dọ̀ ara èyí sí fìtínà ní tó dáa jù ní tẹ́ni ẹ bá lè kó mbẹ kó kó mbẹ ọlọ́run bàbá tó láàrin ká ẹ wáyà tó sọnù alukur'an innal ladhina tawaffahumul malaikatu zalimi anfusihim ọlọ́run ní àwọn tí kú ká máa lọ́wọ́ táwọn mọ̀lẹ́ka pa wọn bí wọ́n wà pa wọn ń ṣàbòsí fúnra wọn lọ́wọ́ ni wọ́n bí wọ́n gbé fíìmà kuntum kílẹ̀ yìí tó ń ṣe ń bí wọ́n ní kunna mustad'afina fil ard alágbára ah, ni ọwọ́ àwọn kẹfẹ́ yìí lágbára wa ọlọ́run ní alam takun ardullahi wasi'atan wọ́tò hàdírù fíhà sílẹ̀ ọlọ́run ọ̀fẹ́ ni ilẹ̀ fún ma ń bí ẹ̀ lé wá gbàgbọ́ mi lọ àbí sára yẹn mi ti àyàfi tọ́lọ́run ṣe oní ilẹ̀ mustada'afina minar rijali wan nisa'i wal wildan àwọn ọmọ wẹ́rẹ́ torí wọn ò tí ì pé àwọn obìnrin àwọn arọ nínú ọkùnrin tàbí àwọn ìmbẹ́sáì àwọn èèyàn kọ̀ọ̀kan tó ṣe pé ìtòrí rẹ ti ẹ̀ pé ganu wọn lágbára ìwé ní ọlọ tí kì í bá ṣe wà yẹn máa kó níbo àwọn àlùbáyẹn tí yẹn bá fẹ́ ṣe sí home ball ọlọ́wáṣẹ́ yìí ṣe o iṣẹ́ bọ́ọ̀lù ẹ ẹ̀ máa tó fọ́ọ̀lù ṣé ẹ mọ̀ kí àwọn èèyàn kọ̀ já sáwọn agbábọ́ọ̀lù yẹn gan sí ọmọ kan ń gbá bọ́ọ̀lù yìí sì tó mọ bọ́ọ̀lù gbà gan tó jọ ọmọ Áfíríkà ó wá dé ọmọ àwọn ọmọ lárúbáwá ti ń gbá bọ́ọ̀lù sí ọmọ bọ́ọ̀lù gbá ti pọ̀ pọ̀ ìkan ń gbá ní ìsinyìí ọmọ Káírò ọmọ Misra ìkan àwọn ọmọ ọba Saudi ó ní kó àwọn fún ilẹ̀ mọ́kà àtijọba bá a gbé tẹ́yẹ pé yóò di òní ilẹ̀ ní mọ́kà láì sọ wọn sáwọn ilẹ̀ mọ́kà ilẹ̀ haram ọlọ́run nínú rẹ̀ wọ́n fún pé ilẹ̀ yìí wọ́n lò ní wọn fi ṣe tó bá wọ̀ torí pé ń gbá bọ́ọ̀lù tó wá ń jẹ́ Muhammad wọn ló ń tó pàdé ìlà níṣẹ́ ìforí kanlẹ̀ tó bá gò tó bá ti gò yóò lọ forí kanlẹ̀ kì ọmọ bá ń sàwọn nítorí wọ́n fẹ́ sunkún láti yà ni gọ́ọ̀mẹ̀ntì ń plant ẹ̀ ní o. ẹ wá wo bí ẹ ṣe wá rí yànmọ̀yànmọ̀ gbogbo wọ̀ ọ̀daràn ìwàkiwà wá gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ló kún ọwọ́ wọn. èèyàn lè dájọ́ bọ́ọ̀lù ọmọ ìdèrò kírun tí ọmọ gbé sórí. èèyàn lè dájọ́ bọ́ọ̀lù kó lọ́mọ yàtọ̀ láàrin ọkùnrin àtòbìnrin. èèyàn lè dájọ́ bọ́ọ̀lù kí máàtì wọn kọ́ wá wà lásìkò ṣé yóò kírun lórí kọtẹlẹ máa ṣe lọ́wọ́ kó ló lọ wọn dà tí wọ́n bá ṣe wọn lọ́wọ́ tí wọ́n ní wọn bí dà kó ló fẹ́ lọ kírun sálàyé mi ti àwọn bọ́ọ̀lù ọ̀pọ̀ kọjá ní afa ìdá wọn wà ní. ẹ̀ẹ́n fáwọn so léde kúkúrú kí n tọ́ ń lọ wá sẹ́nu ìsì mo dàpọ̀ ẹnájì rẹ̀ ẹ máa wò sẹ́ni life span àwọn ń bọ́ọ̀lù àwọn tí wọ́n bá máa gbà pé kò lè tó tẹ̀yìn ẹ̀ sàbí kọ́ máa ju tẹ̀yìn life span agbábọ́ọ̀lù tó báyìí tí ó bá rí nìyí tí ó bá lọ́wọ́ mu yóò do ẹ̀ tí ó fi rẹ̀ ọmọ èké ló mọ̀ ń gbábọ̀ tí ẹ bá fi lè wọ táàtì báyìí àwọn tíìmù kejì ò nìdí wọn láti ní táàtì tó ń lé táàtì tí ìwòtọ́ gbá fún gan bóyá gbá kọ́ọ̀pù fún ọjọ́ àwọn náà tà ní wọ́n máa gba ìjẹ́ ọ̀rá káàkiri àsìkò yẹn náà lèyẹn wá ní láti fi pẹ́ tọ́lọ́ ẹ̀sìn láti fi ṣètò ọ̀rọ̀ bọ́ọ̀lù dúró ibi pé ṣe rí àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí nù wọ̀nyẹn tí wọ́n bá gùdù ẹ̀ gan tí wọ́n forí kanlẹ̀ kù nígbà tí wọ́n bá rí pé sàǹgó ń forí kanlẹ̀ tí bá ti bá wá le tí wọ́n ò tètè gò tí wọ́n ò tó wá gò tó forí kanlẹ̀ àwọn kìbìrì ẹgbẹ́ rẹ̀ gan àwọn ló sì wọ́n ṣe sùn ẹsìkẹsì torí pé kìnìún yóò tù ọ́ la pé ah ṣé ìforíkẹlẹ làwọn fi gbó eh, àwọn ìforíkẹlẹ ó wá ìforíkẹlẹ tí wàá di bí ìgbà yàn mú ẹsìn ṣeré nítorí wọn bẹ̀rẹ̀ rẹ̀ sajida tó sókè àwọn tí wọn gbé mímọ ìforíkẹlẹ tí wọn polongo rẹ̀ alájìdí ọ̀fun alájìdí ọ̀fun ló polongo rẹ̀ Senegal tí wọn fi burúkú lọkùnrin yẹn ọmọ nìyá sí ni sára mi tẹ́ aláàjì náà tún máa ń pè é aláàjì jọ aláàjì jọ òun ló polongo rẹ̀ tí mo sọ yìí ti pẹ́ díẹ̀ náà o òun ló polongo máa forí kan lẹ́jẹ́ bá ti gò tó ń sún fún ni wọ́n ṣe ní bá àgbá bọ́ọ̀lù yòókù náà gbàgbé àgbàgbọ́ ọtí nù ní bá ti gò báyìí wọ́n mọ̀ forí kan lẹ́nu àwọn kèfèrí ẹgbẹ́ wọn mi ibi tí wọ́n bá ti fẹ́ sẹlẹbírẹtì pẹ̀lú ẹgbẹ́ rẹ kó forí kan lẹ̀ àwọn náà wà forí kan lẹ̀ àti mẹsìn ṣe ní báyìí gẹ́ńtọ̀ lọ wá sẹ́mi ṣòwò wọ́n mọ̀ gbà bọ́ọ̀lù náà wọ́n pa bọ́ọ̀lù tí ẹ́nàjì yẹn kó fi kó fi kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn kó fi ṣe ìbáadà kéèyàn máa sáré kí fún wákàtí kan yóò sá máa sá kí yóò máa sá kí bí ti ń sá lòdì yóò máa sá lòdì láì lára kankan wọ́n tún gbára wọn lẹ́kì wọ́n tún kára wọn lẹ́sẹ̀ àdáwọ̀ yẹn ọlọ́run bọ́ sáà náà. Arabic Quran now aa ah, ẹ ká kura yìí na ẹnití wọn ka transliteration kọ ká kura káwọn ṣe transliteration kura ni kan kò dá tẹ̀sán bá ń pè tí wọn kà pé kura ni ká kọjá ká kura ni transliteration yẹn kò lè represent alukura kò ní sọ pé alọ́ọ̀gù aláàánú ẹ̀kọ́ síbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ bá ti wá lè ka ojú alukura ẹnu wọn bá tètè máa kà ẹ máa ra ká bẹ́ẹ̀ ẹ lè má para rẹ̀ tàbí kẹ́ chance táìmù yìí kọ́ sí láti máa ṣe láàrin oṣù ẹ lè kọ́ bẹ́ẹ̀ ṣe máa kọ́ àlè ká ẹ bá kọ́kọ́ àwọn ẹ̀kọ́ ìjà àṣáájú láti sọ́kọ̀ bá ti jẹ lẹ́nu ẹ̀ bá yẹ máa fúnra yín tọ́lá ìlú problem ta ni pé àìlè fi táìmù lẹ̀ láti kọ́ àwọn ọmọ yẹn torí pé àwọn kò lè bí ara òyìnbó lè dúró títí di sìn láwọn èèyàn jáde yunifásitì wọ́n èlé ìmọ̀ kìí ṣe lóo àwọn ìmọ̀ tá a sọ kìí ṣe ìmọ̀ ìmọ̀ báwo ẹ wá lọ́dọ̀ àwọn ilé ìmọ̀ ọjọ́ kan àwọn àdéhùn ní Ìlọrin wọ́n wá ń ṣe kankan ṣe ìyá tí ń ṣe kankan ẹnìkan wá invite ẹ wá láti yunifásitì bí ọ̀dà pé ìlú ayé bó ṣe dé báyìí tí wọ́n ti jókòó kankan vc ìgbà náà òun lọ́wọ́ àdìpọ̀ kan ní ìsìn ẹnìkan wá sọ fún pé ah, a gbé èbó lónìí ara àwọn pòfẹ́sọ̀ ní ẹjọ́ sọ fúnra wọn o wọ́n pé ẹ gbé èbó lónìí o èbó gẹ́gẹ́ <laughs> wọ́n sọ láyé ara wọn pé ilé èbó gẹ́gẹ́ òní ọ sọ̀rọ̀ láìpẹ́ ẹ jẹ̀ gbé èbó gẹ́gẹ́ lónìí torí èbó ìlú èbó lòun sọ pàràpàrà gbé mi dáwé ẹ rí ẹ rí kura mọ́tà kú sí ẹ tẹ́rí bẹ̀ wá sọ kiri tán tí gbogbo àwọn tó wà ní podium yẹn jẹ́ rí reaction àwọn èèyàn pé ẹ dàgbọ́ sẹ́lẹ̀ ń bá wa sọ̀rọ̀ ní àmì fún yín gbogbo bí ẹ ṣe máa ń pè é bó sẹ́yìn ẹ̀jẹ̀ ń de yín de gbogbo ẹ̀ ló ń pè. tó òbí sì wá sọ̀rọ̀ wípé kó tó sọ̀rọ̀ lẹ́nìkan ti sọ pé á gbọ́ òyìnbó lórí bó ìbí wọn sí wọn sọ̀rọ̀ tọ́lára ìlú èbó làwọn ẹ̀jẹ̀ sì ń gbé kiri ẹjọ́ àwọn èbó táwọn sọ àjẹkọ̀yà yẹ́nì bá ṣe ń ṣe mọ́nu ọ yàrá yẹn mi ti ọ lójú àwọn èèbò dẹ̀ ṣe é dáhùn sọ káàkiri lójú àdàpọ̀ mọ́ pidgin náà làdàpọ̀ mọ́ èèbò tá à ń sọ èèbò àgbẹ̀kọ̀yà ni èdè lárúbáwá ó rọrùn púpọ̀ tó o bá ti mọ ara fi ẹ̀rọ sọ ìjọ kan mò ń bẹ́ nìkan sọ̀rọ̀ eléyìnbó ni kò sì gbé dèmí mo wá ní bẹ́ẹ̀dì kò mọ ń sọ torí bẹ́ẹ̀ dídé mi náà sọ ẹyẹ mo gbà lérò ó ní bọ́ọ̀d mo ní ọkàn kó yẹ sí wàhálà lásán tó àgbẹ̀ tí mo sọ yé mi ibà ń fi fòdẹ́ pé ẹyẹ mo ní à èmi ọ̀rá yìí wàhálà tuntun bá ìwà sọ pé torí pé mo sáà ń tún sọ mo sáà ń tún sọ kò jọ mi bọ́mọ tí mo sọ so ẹnìkan wá bá mi sọ fún pé nǹkan báyìí ni

سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت